الحمد لله الذي فرض على نساء المؤمنين الجلباب والصلاة والسلام على نبينا محمد وعلى آله أولي الألباب أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعلموا أن أوامره في كتابه وسنة رسوله صلى الله عليه وسلم كثيرة منها لبس البالغة من البنات ونساء المؤمنين جلابيبهن عباد الله لقد خلق الله المرأة وأكرمها وعفظ لها عورتها لأن كشف العورة يسبب فتنة لها وللرجال الأجانب لذلك أرسل الله جبريل إلى الرسول صلى الله عليه وسلم بالآية يأمرهن بلباس الجلباب قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها النبي كل أزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرف فلا يؤذين وكان الله غفورا رحيما نسأل الله تعالى عز وجل أن يرزقنا أزواجنا وبناتنا الجلباب ويجعله لهم لهن عبادة مقبولة في آذي الدنيا والآخرة أدوك فهم ولهم ọlọ́run ọba tí a dúpẹ́ fún òun náà lọ́ba tí ó ṣe aṣọ ọ̀dàbóra aṣọ ọ̀dàbóra ọlọ́run ọba ó ṣe ní ọ̀ràn àyàn fún gbogbo àwọn ọmọ obìnrin tó bá ti bàlágà àtàwọn ìyàwó lé tí wọ́n ń pè ní jalibab ọlọ́run ọba Allah ó láti sánmà ọ̀ràn jìbìrì lùsànàbùwà Muhammad ọlọ́wọ́n bá rán ànábì wa sí gbogbo àwọn obìnrin ilé àtàwọn ọmọ tó ti mature tí wọ́n ti bàlágà ipé tí wọ́n máa daṣọ bora tán bá ti fẹ́ jáde àbí tí ẹni tí ó yẹ kó rí ara wọn tó bá ti fẹ́ wọlé wọn ọlọ́run pàṣẹ ní koran ọba tó pàṣẹ yìí torí kọmọba àrádáwò lẹ́yìn náà kádáwò náà kọmọba àrán àwọn ọkùnrin ọlọ́wọ́ba bá nítorí àwátá jóbi káwọn ọmọ wa kán lè bá dọ́mà rè ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bọ̀ gbogbo àwọn aráalé àtàwọn sàhábà àti gbogbo àwọn ẹni wa ẹni àwẹ̀ gbígbà ọlọ́run pàṣẹ pé akírun ọlọ́run pàṣẹ pé ayọ̀ sàká ọlọ́run pàṣẹ pé ká lọ hajj àwọn tá a bá lówó lọ́wọ́ ọlọ́run pàṣẹ ká sí dáadáa sáwọn òbí wa àṣẹ ọlọ́run pọ̀ rẹpẹtẹ nínú alukur'an nínú àwọn àṣẹ tọ́lọ́run bá pa òun náà ní kí obìnrin tó bá ti bàlágà àtàwọn obìnrin ilé tí wọ́n ti márì kí wọ́n máa dáṣọ bora kan tó jáde ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa ẹ̀sìn islam ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn Islam ẹ̀sìn tí ó mójútó gbogbo tí ó bá dá wàhálà lẹ̀ sínú sẹ̀mí ẹ̀sìn mójútó wípé ẹ ala wàhálà ọlọ́wọ́n bá dá obìnrin ọ̀sàpọ́nlé rẹ̀ ọlọ́wọ́n bá wá pàṣẹ pé máa bo ara rẹ̀ tí ọlọ́run bá pàṣẹ ipé gbogbo obìnrin tó bá ti bàlágà àtàwọn obìnrin tí wọ́n jẹ́ obìnrin ìyàwó ilé wọn gbọ́dọ̀ síra álẹ̀ tí wọ́n bá ń jáde ọlọ́run bá alá ó lé inú Al-Qur'an Karim torí ọlọ́run ti mọ̀ pé tí wọ́n bá síra álẹ̀ jáde àwọn ọmọ wa lóbìnrin àtàwọn ìyàwó wa àdáwọ̀ ọmọ bá wọn physically and spiritually àdáwọ̀ ọmọ bá wọn àti àwọn ọmọ wa obìnrin tí wọ́n bá ń sẹ́ra alẹ́ àdánwò máa bá wọn lẹ́yìn náà wọ́n máa kó àdánwò bá wọn èèyàn àdánwò di méjì òun fúnra rẹ̀ yóò ní problem yóò tún wá jẹ́ káwọn yóò ní problem nígbò tí sí tí ọ̀yẹ́ kó sílẹ̀ nínú ara rẹ̀ yóò mọ̀ sẹ́lọ́n yóò tún máa mú àwọn èèyàn sẹ́lọ́n ìbádọ́lá èèyàn tó sin ọlọ́run ọba wa ọlọ́run ọba aláwá gbé Jibrilu dìde ọlọ́run ọba ní wọ́n Jibrilu wá lè bá ń sallallahu alaihi wasallam bá mi sọ fún ànábì ká ànábì ó bá mi sọ fún gbogbo àwọn obìnrin tó gbọ́ lọ́ngbọ́ ọlọ́wọ́n bá aláà ó fi mẹ́sẹ́jì rán Jibril kí ni mẹ́sẹ́jì náà ipé kí wọ́n máa dá sọ́bọ́ra tí wọ́n bá ń jáde kìí ṣe bòrí ìbora mérí dágbé bòrí ni èrí nìkan lèyàn ó bò èyàn sì yóò kúlẹ̀ àmọ́ ìbora ó ní pé gbogbo ara yẹn pátá àtórí àtara ìlàbò ọlọ́npàṣẹ ẹbẹ́ ní Al-Qur'an Al-Karim Quran 33 ayah 59 gbogbo àwọn tí ó bá ti dá lójú iná ló jí ń sọ bí tọ́wà ní Quran 33 verse 59 tó bá ti délé kò lè gbé Quran Yorùbá rẹ̀ àbíwọ̀ tó bá gbóyìnbó kò gbé ah, al tí wọ́n tún sédé àbí wọ́n tọ́ bá jẹ́ àfáà sọ̀rọ̀ yóò ti yé kó wọn náà kọ́ lè gbé koran tán bá translate sí lárúbáwá bíyàn gbọ́ yorùbá yóò gbóyìnbó yóò gbóyìnbó yóò lárúbáwá èyàn gbọ́ kanu mẹ́tẹ̀ẹ̀ta ibi ayé délé ní jama du'atun ala abwabi an-nar àwọn kan bẹ tọ́jẹ́ pé olùpẹ̀pẹ̀ náà wọ́n pẹ̀ra wọn àfá wọn pẹ̀ra wọn anẹ́mìtọ́wọ́dìgbẹ̀yìn ayé etí bèbè náà ni wọ́n dùn sí wọ́n sì wé láwà ní wọ́n lálẹ́ kímbà àwọn náà dárùn gbà sí ìmínú wọn náà lè má ní àmọ́ àfá alẹ́ máa pè é àmọ́ ibi ayé bá kọjú sí ní ọkọjú sí yóò fẹ́ dásọ gbàfẹ́sìn ìpé gbígbà bá ṣe rí ní ẹjá sẹ̀sìn o kò ní fẹ́ dásọ ẹ̀sìn fún gbà àwọn èèyàn wà pọ̀ rẹpẹtẹ torí àwọn èèyàn tó fẹ́ wọná wọ́n mọ̀ wá ní ìtọ́sọ ọlọ́kọ̀ rẹ̀ tì anábì ní dùhátùn àwọn náà ma pèpè aláàbúwá bí náà rẹ̀ àmọ́ etí bèbè iná ni wọ́n wà ọmọ ní ajábà hún kọ́ta fún hún fi ha gbogbo ẹni ọba sì wá dá wọn lóhùn wọ́n sì ma jù sínú náà látàrí lọ ìtumọ̀ ẹni pé wọ́n ma takò àkọọ́lẹ̀ ọlọ́run àkọọ́lẹ̀ anábìwá muhammad sallallahu alaihi wa àbóyìnbó àbílárúbáwá tó ké ní ilé wò tafsiri dáadáa ọlọ́wọ́n bá ní yá yíwá nàbí ọlọ́wọ́n ni mo pèrè ànàbí kúl bá mi sọ fún li azwajika gbogbo àwọn ìyàwó tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọlọ́wọ́n rán ànàbí sáwọn ìyàwó ẹ̀ wa banatika wọ́n ti bàlágà bá mi sọ fún wọn wọ́n ni sáà ilẹ̀ mọ́mìnín gbogbo àwọn ìyàwó àwọn olùgbàgbọ́ òdodo bá mi sọ fún wọn ọlọ́run ní wọ́n ní sá inas ọlọ́run ní àwọn ìyàwó àwọn èèyàn nítorí pé àwọn èèyàn tí ó bá nígbàgbọ́ àwọn ò ní gbọ́ ọlọ́run ní àwọn ìyàwó àwọn olùgbàgbọ́ òdodo ìtumẹ̀ ní pé ìyàwó tèmi àti títí ẹ gbogbo àwọn tá gbọ́ lọ́ngbọ́ dáadáa àgbà náà fi gbọ́ tá ń kírun àwọn ẹlẹ́sìn kan ni wọ́n máa ń lò àwọn aràn kan àwọn sẹ́kìtì kan nínú àwa mùsùlùmí àwọn ni báwọn ṣe máa ń sẹ̀sìn tí wọ́n nìyẹn àlìdáyà group àwọ́dúbìlá kòránì tó wà nínú yàrá rẹ̀ náà lè bí náà ká fún ọ̀sìn ibẹ̀ náà lọ́wà pé ọmọ kírun ibẹ̀ lọ́wà pé ọmọ gba àwẹ̀ ibẹ̀ náà lọ́wà pé ìsànfẹ́ àwẹ́dà wápò àbí gbogbo àlá ń gba àwẹ̀ gbogbo àlá sí ń kírun gbogbo àlá lọ Mákà náà gbogbo alájọwọ́ <laughs> sórí tọ́ba nípa ọmọ gbọ́rọ̀ lẹ́nu àwọn àfáà lẹ́ni ó ṣìnà kùránì nípa ọmọ bá ka kùránì tí mo sọ wà ń bẹ oníkọ́ ọmọ tẹ̀lé òun náà kó ń tẹ̀lé tẹ̀lé nítorí pé ń tẹ̀lé kùránì sì yapa kùránì ó kú lẹ́yìn rẹ̀ torí ọlọ́run ọlá tẹ̀lé méjèèjì yẹn láàmà fi sẹ̀sìn ọlọ́run sọ ànábì sí kíní ànábì sọ àáfàá sọ òsì nú ẹ̀sìn àáfàá sọ tọ́lọ́run sọ lọ́wọ́ nú ẹ̀sìn àáfàá sọ tá ànábì sọ lóòfin ní sínà ọlọ́run bá ní yá ayọ́ ànábì mo pèrè ànábì ọlọ́run kọ́kọ́ pè ànábì bẹ́ẹ̀ bá pè èèyàn kó tó bá sọ̀rọ̀ èyí tó fẹ́ sọ ìkan lánà yá ayọ́ ànábì ọlọ́run ni mo pèrè ànábì kúl àṣẹ nìyẹn

àlá nílẹ̀ èdè lárúbáwá tí wọ́n ní ẹ̀dà nǹkan ẹ̀dà abúra ọwá ní àlá látòkè àléhìnnà wọ́n dà borí yọ́wà balẹ̀ bẹ́ẹ̀ Allahu akbar ọlọ́run yìí nínú àléhìnnà mi jẹ́lá bíbíhìn ọlọ́run bá ní kí wọ́n máa da jàlìbábà búra o òun náà bọ̀ bá ṣe gbọ́ yóò bá gbọ́ àrọ̀ bí ọsá gbọ́ jalè àbíbí hìn ọlọ́run ní ká máa dá jalè bábà bóra ọlọ́run bá ní dhalika adina an yu'rafna bẹ́mi ọlọ́run bá sífẹ́ kí wọ́n máa rí nìyẹn tí wọ́n bá ti ń jáde bí àwọn rẹ̀ bá ti jáde báyìí ó lè wọṣọ tó bá wù yóò bo ẹ̀ṣọ́ ẹ̀ tí ò fi ní kófìtínà báwọn èèyàn táwọn èèyàn fi ní rí ẹ̀sọ́ yẹ tí wọ́n fi ní kófìtínà báwọn náà táwọn èèyàn bá ti rí tí ó kí wọ́n rí wọ́n máa wá lé obìnrin ká torí ti rí tí ó kó rí obìnrin yóò ní problem ẹni wọ́n lé ká yóò ní problem ẹni tí léyìn náà ká òun náà ti ní problem torí tí ó ti rí tí ó kó ṣe ni tí ó kó rí lọ́lọ́run fi ní èmi mo dá síbẹ̀ mo sì máa ti mo dá bẹ́ẹ̀ bá ti fẹ́ jáde ẹ máa dàbò àmọ́ tó bá ti wọnú lẹ́ padà yóò wọ̀sọ̀ tó bá rọ̀ lọ́rùn bí wọ́n ti ń jáde yóò tún gbé wọ̀ bí wọ́n tún wọlé yóò wọ̀sọ̀ tó rọ̀ lọ́rùn bí wọ́n ti ń jáde yóò tún gbé wọ̀ ọlọ́run bá ní àṣẹ ni látọ̀dẹ̀ mi ọlọ́run ọba kẹ́ ẹ máa wọ jìlìbáàbù ṣẹ́rí jìlìbáàbù yúnífọ́ọ̀mù gbogbo àwa mùsùlùmí ni kálukọ́sẹ̀ wá ní àwọn aṣọ mi tó bá wù lọ́tọ̀ọ̀tọ̀ ṣẹ́rí jìlìbáàbù gbogbo mùsùlùmí gbogbo obìnrin mùsùlùmí ọlọ́run bá ní àtàwọn ọmọge tí wọ́n ti dàgbà náà mùsùlùmí gbogbo ni wọ́n gbọ́dọ̀ jìlìbáàbù lé jìlìbáàbù yúnífọ́ọ̀mù tí gbogbo wa gbọ́dọ̀ nílé ní fáwọn obìnrin wa àtàwọn ọmọ wa lóbìnrin ìgbọ́lọ́wọ́ ọba ò ní gbogbo wa ká máa wọ ìran skẹ́ẹ̀tì kaná àti ìran ìró àti bùbá ẹyọ kaná gbọ́dẹ́pìn kaná láàmà wọ ipò ìró lọ́gbọ́dọ̀ ró ó ti gbọ́dọ̀ fi bùbá sí ìró èyí lè wọ skẹ́ẹ̀tì and blouse àbí èyí kálukú ní àwọn aṣọ tí ó bá wù ú àmọ́ gbogbo àlùmọ̀ pátákì lọ́lọ́wọ́n rẹ́kọ́mọ́ndì fún wa jìlìbáàbù ọjọ́ fàájì tá a ṣe òtítọ́ ẹ wá wò mí ẹ wá rí mi ẹ rí bí mo ṣe tó ẹ rí tí mo wọ̀ ẹ rí tí mo jù ọjọ́ lọ àwọn ẹgbẹ́ rẹ ti ń kú ìwọ náà padà kú ọlọ́wọ́ bá aláàtún sọ jìlìbábù kalẹ̀ wọ́n fẹ́ràn wa ní o ọlọ́wọ́ ní fàláyò zayin nígbà tí wọ́n bá ń wo jìlìbábù náà ọlọ́wọ́ ní aburú oníṣẹ́ wọn la ọlọ́run ní aburú ní ṣe wọn fàláyù zai ọwọ́ ni wàkánà Allahu gafúra rahima ọlọ́wọ́n bá ní òun ọlọ́wọ́n bá ọlọ́pọ̀lọpọ̀ àforíjì ní gẹ́lẹ́ ọlọ́run sọ́bọ̀ tó fi wá di wípé ọlọ́pọ̀lọpọ̀ àforíjì lọ́lọ́run ọlọ́wọ́n bá ní èmi ọlọ́run gafúra rahima ọlọ́pọ̀lọpọ̀ àforíjì ní mi ò tẹ́ má sì fìríjì yàtàn ń kẹ́ni ọlọ́pọ̀lọpọ̀ kẹ́ni mi gẹ́lẹ́ ọlọ́run ìtumọ̀ ẹni pé tẹ́ ẹ bá ti ń wọ̀ àìwọ̀ yín tẹ́ ìwọ̀ tẹ́lẹ̀ yẹ òun ti fẹ́rí jìn lẹ́yìn náà òun wà kẹyìn nítorí pé ìwọ̀ jẹ̀lẹ̀ báàbù ẹ̀yin tẹ́ ìwọ̀ tẹ́lẹ̀ sí àbẹ́yìn tẹ́ ti wọ̀ tẹ́ ti bọ́ọ̀lẹ̀ tẹ́lẹ̀ wọ̀ mọ́ ẹ wá ṣe tán pé fẹ́ máa wa Muhammad sallallahu alaihi wasallam. sallam anábì ń lọ sí ẹ̀yìn dì Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì wa rí arábìnrin kan wọ́n pè ní Ummu Atiyya Ummu Atiyya tawí Ànábì wa sọ fún wípé tọ́yá ẹ sọ fún gbogbo àwọn tó wà nílé kí wọ́n jáde àwọn arúgbó àwọn ọmọ kéékèèké àwọn àgbàlagbà àwọn ọmọge ẹni wọ́n jáde Ummu Atiyya lọ́wọ́ wọ́n sọ̀rọ̀ yìí ó ní amárànà Rasulullahi sallallahu alaihi wasallam ó an nukhrijahunna fil firq wal adha gbogbo àwọn ọmọbìnrin tó wà nílé ká máa lé wọn jáde kí wọ́n máa lọ sí eid lásìkò ààwẹ̀ tàbá parí ààwẹ̀ kán sì máa lọ sí eid lásìkò ọdún iléyá qalati ihdana la yakunu laha jilbab anábì wá ní ẹjú wọ́n jáde ọya kálukú ọkùn obìnrin kan nínú ilé o kò sí jẹ̀lì báàbù tó fẹ́ ṣe kí ni tó fẹ́ gbélé aṣọ rẹ̀ sọmọ̀ pé ọwọ́sọ kan bí yọ́ta wọ́sọ aṣọ yẹn ò sí dágbéjáde àfi tí jẹ̀lì báàbù bá pẹ̀lú ẹ̀ jẹ̀lì wọ́n pẹ̀lú aṣọ téèyàn bá ha ní jẹ̀lì báàbì ha ẹ̀sán fọ́kàn nínú àwọn ọmọ ìyá rẹ̀ lóbìnrin ẹni kọ́ wọlé kọ́ yá lọ́kàn nínú àwọn jìlìbáàbù ti tiẹ̀ kọ́ yá lọ́kàn ìtumẹ̀ ni pé èyàn lè níjẹ yọ ọ̀kan lọ jìlìbáàbù méjì mẹ́ta mẹ́rin arábìnrin tí ó jáde yọ wọṣọ kẹsẹ́ pé ọwọ́sọ àmọ́ sọ òun òṣègbè jáde nígbà tí ó sí jìlìbáàbù mẹ́ lànàbìfì ní kí wọ́n ní kẹ́nìkan ya ní jìlìbáàbù jìlìbáàbù ní máa jóbìnrin ó lè jáde obìnrin tí ó bá ní jìlìbáàbù kò lè jáde mo ti máa ya Kùránì wa mùsùlùmí àti ìsìwá ọ̀rọ̀ mọ̀tán ẹni tó bá ń sọ pé àṣà ni àṣà alárúbáwá ni sàmùpínsì kàtìkàtì ní sọ yẹn wọ́n náà sì ń fa fáírọ́ọ̀sì sérí ọlọ́run ní jẹ̀lẹ̀ àbíbìhìn ọmọ owó jẹ̀lẹ̀ bábà ó ní àṣà alárúbáwá ni àṣà alárúbáwá lọ́lọ́run kọ sínú alùkùrán sí ìwé àṣà alùkùrán <laughs> ẹ̀sìn ẹ̀sìn dọ̀rọ̀ wọ́n àfá ọ̀ndọ̀rọ̀rú ọ̀ndọ̀rọ̀rú ìyàwó rẹ̀ ló jẹ̀lú báàbù ó tó já àwọn jẹ̀mọ́ lò ó sì dọ̀rọ̀rú a pàdé wájú ọlọ́run fọlọ́hù wal mau'id ọlọ́run bẹ láàrin gbogbo wa gbogbo àwọn àfá pátá lápàdé wájú ọlá tọ́wọ́dé jọ́ alkiyama àwọn kan ma fa jama'a nítorí pé èmi ò lè ṣe ìwọ náà sì ní ṣe kíní ìwọ náà ò ní ṣe ìbádàlá èyàn ló sin ọlọ́wọ́ bá wa ọlọ́wọ́ bá lá ọpàṣẹ alìjẹ̀lìbáàbù kí ni wọ́n ń pè ní jẹ̀lìbáàbù náà báwo ló ṣe rí sáwùbùn wá sàùn tẹ̀lítẹ́kù bí ilmaratu fáwọkọ̀ sí yá bíya ó ti di design tó bá ti design lára obìnrin wàhálà ti tún dé kọ́lọ̀ kan náà nìjọba èyí táwọn afáàsì fọwọ́ sí jùlọ òun náà ní kó jẹ́ black tó bá jẹ́ kọ́lọ̀ mi kọ́dá jẹ́ kọ́lọ̀ tó cool kọ́mọ́ jẹ́ kọ́lọ̀ tó flash ẹ̀yọ́mọ̀ yá mi nínú ẹ̀sìn wa ọba bricklayer afa carpenter afa furniture ọmọ ya jẹ̀lẹ̀báàbù ọ̀ràn àyàn ní lérí ìyàwó ẹ àtàwọn ọmọ ẹ mọ́mà sọ pé aṣọ ìyàwó àwọn àfá aṣọ ìyàwó àwọn ẹlẹ́sìn irọ́ ọlọ́ni wà ní sáà ìrìnmọ́mí ni gbogbo olùgbàgbọ́ òdodo àgbáyé ọlọ́run káwọn ìyàwó wọn káwọn ló jẹ̀lbáàbù ọlọ́mọ́sàjọ́ ọrọ̀rùn fáwọn ìyàwó wa nígbà míì ọkọ ọmọ wa sọ pé kí ìyàwó lò ìyàwó náà yarí alóhun nígbà míì ìyàwó ní ọmọ sọ fọ́kọ fún fẹ́ lò ọkọ ní rọ́ọ̀ rọ́ọ̀ rọ́ọ̀ oye kélébìnrin tó kélébìnrin tó jẹ̀lúbáàbù wọn ọ̀fẹ́ ní olè tóun nígbà míì pé àwọn ọmọ ní ọmọ sọ fún bàbá wípé ìyá wa ẹni ọmọ lo jẹ̀lúbáàbù ìyá ọba yarí nígbà míì ìyá ní a sì pàdé wájú ọlọ́nfà nítorí kẹ́lẹ́bà gbá yìí nítorí káwọn yẹn kẹ́lẹ́bà mọ̀ nítorí kẹ́ má bàa padà sẹ́yìn lẹ́fí wọ́n takò àṣẹ ọlọ́run ọlọ́run ní yòdì nínú àléhìnà mí ń jẹ́lá bíbí hìn ọlọ́run ní kí gbogbo àwọn obìnrin ká máa lo jẹ̀lìbábà tán bá fẹ́ jáde ọ̀sàgbọ́ jàlá bíbí ẹ̀hẹ̀ àwọn àrùn wata bá sì kí ń bí labádé maka sẹ́mọ̀ pé a máa rí bí wọ́n sí ń kí ni a sì wá sàtúnṣe labádé àwọn àwẹ̀ tá a máa ń gbà ń bí àwọn àwẹ̀ káàwẹ̀ tọ́jẹ́ pé <laughs> a máa gba àwẹ̀ etí òní gbàwẹ̀ ojú òní gbàwẹ̀ nígbà bá lọ maka ní múra gbogbo aláàrí pé a ah, àwẹ̀ ní gbà ń bí ni bọ́ọ̀lọ̀ a máa fi ẹ̀sìn maka tún tọ̀dọ̀ wa bí a máa fi tún ṣe ni torí maka ní ìpìlẹ̀ ẹ̀sìn àwa jìnnà sí maka gan lẹ́yìn náà àwọn àfáà tí wọ́n dà nǹkan rú wọ́n pọ̀ lọ́dọ̀ tí wọ́n bí gan ọlọ́wọ́n máa sọ̀rọ̀ wọn ní kò rí bẹ́ẹ̀ ànábì sọ̀rọ̀ wọn ní kò rí bẹ́ẹ̀ wàhálà wa dé abẹ́lọ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sà sí wá ní olùgbàgbọ́ òdodo ọlọ́njálẹ̀ tẹ̀lé tọ́lọ́hun ọlọ́njálẹ̀ tọ̀lẹ́tà nábì jàlùbábà náà kọlọmọ́sà jẹ́ ọrọ̀rùn fáwọn ìyàwó wa kọlọmọ́jẹ́ ọrọ̀rùn fáwọn ọmọ wa obìnrin kọlọmọ́ sí wọ́n lọ lórí rẹ̀ kọlọmọ́jẹ́ ọwọ́ aburú ọkàn wọn kọlọmọ́bà aláàkó sí wọ́n lọ́mọ àlìjánà gbogbo àwọn ọkùnrin tó èmi wá lé táwọn ìyàwó wa ti ṣetán láti lò kọlọmọ́sà ro ẹ̀mí náà wọ́n ní wọ́n fẹ́ bo kí wọ́n nìkan máa darí wọ́n nìkan lọ́mọ darí bí àwọn rẹ̀ bá ti lọ jẹ̀lúbáàbù wọ́n nìkan lọ́mọ bó ṣe rí ẹnìkan ò ní mọ̀mọ́ ọwá ní rọrùn sáfẹ́ káwọn yọ ọmọ bí ìyàwó ẹ̀ ṣe ìyàwó lòun fẹ́ lo jẹ̀lúbáàbù oníwọ̀ ọgbà wọ́n ní àní igi tó sùn yẹ kó jẹ́ pé wọ́n nìkan lọ́wọ́ máa dágbádùn ẹ̀ àwọn tí ọba ọsanwó níjọ́ tó ń sọ yìgì àwọn tí ọba kóso lọ níjọ́ táwọn àwọn àná ń béèrè iṣu àwọn náà máa wo fíìmù ìyàwó ẹ̀ lọ́fẹ̀ẹ́ láì sanwó ọlọ́run sẹ́sẹ̀ ọlọ́run tó wá pàṣẹ ànẹ́bí gbogbo àwọn tí ó ti gbọ́yé ọlọ́ọ̀dẹ́ kan gbọ́yé tán bá gbọ́yé tán kọ́lọ̀ ń jẹ́ ọ̀rọ̀ fún láti ṣe àwọn tán tí wọ́n ń lò àdáwò tí báyẹ̀ tí ń fi bọ́ lẹ́gbọ́n wọn lò mọ́ kọ́lọ́ mọ́jọ ṣẹlẹ̀ sáwọn náà fastaghfirullaha innahu huwal ghafurur rahim ọba tí ó sọ jẹ̀lì bábà kalẹ̀ fáwọn obìnrin mùsùlùmí àtàwọn ọmọ wa lóbìnrin tí wọ́n ti bàlágà nítorí kálẹ̀bà bo ẹ̀ṣọ́ àti àwọn orí tọ́lọ́wọ́n bá ṣe sínú ara wọn kọmọba jẹ́ fìtínà tàbá wọlé ayé lè ní a rí pé àwọn obìnrin wọn fẹ́ wọ́sọ mọ́ kálukú ti gbàfà fún shaitan àtàwọn ọmọ ìsùn ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ wọ́sọ mọ́ àwọn ìyàwó lé lè àwọn obìnrin lé àwọn ọmọ ọ̀tá ń kàwé bẹ́ẹ̀ sì ni àṣẹ ọlọ́run ọba òun náà lọ́lọ́run fi tún ayé ṣe ọlọ́run ọba aláà òun ló dá wa ó ti sàlàyé pé ewu ń bẹ ń bí ẹ sí dáadáa wà ń bí ẹ máa ṣe ìtọ́lọ́wọ́n bá ní problem nígbà ọlọ́run ti ní agbóró ní kan ẹni tí máa lo jẹ̀lìbáwò kí ní ìdàkejì ọ̀rọ̀ yẹn gbogbo ẹni tí ó bá lo jẹ̀lìbáwò ọwọ́ agbóró ń kọ́ ọlọ́run ní fẹ́ríjì ọlọ́run jẹ́ yà nítumẹ̀ ẹ̀dàkùn torí tọ́lọ́run ọba wa inú àwọn amọ́jẹ̀mú tọ́wà fún jẹ̀lúbáàbù torí jẹ̀lúbáàbù náà eréṣìṣì ní kálukú náà tó wá ń ṣe kíni kálukú náà wọ́n sí ìlú kọ̀ọ̀kan ló ti ní jẹ̀lúbáàbù ti tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹlòmí alóhun lo jẹ̀lúbáàbù ẹ wá wò pé rọ́bìṣì lè tó ń ṣe jẹ̀lúbáàbù àpẹẹlẹ̀ inú fámìlì tí wọ́n ọ̀tọ̀ jalibaba o gangan ni jalibaba tànàbí sallallahu alaihi wasallam iná àwọn májẹ̀mú tó pè lára jalibaba tó fi jọ tànàbí ista'abuhu li jami' al-badan wọn náà ní kí jalibaba náà kó bo gbogbo ara ọlọ́run bá ní wala yubdina zinatahunna ẹ gbọ́dọ̀ fi ẹ̀sọ́ ara yín hàn illa li bu'ulatihinna àfàwọn ọkọ yín àwọn baálé yín nìkan ní kamari yóò bo gbogbo ara ẹlẹ́ẹ̀kejì wọn náà ní kan yakuna safiqan la yashif ọgbọ́dọ̀ thick jalibaba gbọ́dọ̀ thick kò ní transparent tó bá ti fẹ́lẹ́ ẹ̀rẹ́ gbogbo tó wọ̀sọ abẹ́rẹ́ láàmà sí kíní ìlàmà rí bí ọwọ́sọ bí aláìsí kíní bí aláìwọ́sọ jalibaba ò transparent nínú àwọn òfin jalibab àyẹ̀kúnná fọ̀tífádọ́n rẹ́dà dọ́yìk ẹ̀yìn ha tí jalibaba bá ti ha tí gbogbo tọ́lọ̀ ń dásáró obìnrin tó wáyọ lọ́tọ̀ọ̀tọ̀ jalibaba kọ́ yẹn nǹkan yìí sallallahu alaihi wasallam Ah, ànábì fún Usama ní aṣọ kan ànábì wá ní Usama aṣọ tí mo fún ọbọ̀ ló ṣe Ọlọ́run ti fún ìyàwó òun ànábì ìyàwó rẹ̀ ló fún ọwọ́ fi rán aṣọ títẹ̀ nígbàtí ìbá fún ọ ní stuff aṣọ tí lè rán ìyàwó ìlọ́wà gbé fún pẹ́kọ́nà ànábì wá ní ìyàwó rẹ̀ lọ́padà wà rán aṣọ yẹn à múrí ha falitẹ́jì alìtàta ha gìláàlá fàyín àkáfù àyìn tẹ́sùfà body out alájì àyàwó ohun alájì mùsùlùmí ọmọ afá ọmọ afá yóò fi kíníkan lérí báyìí yóò wá wọ́sọ gbogbo ara rẹ̀ wà yọ lọ́tọ̀ọ̀tọ̀ ìjàlùbábà kọyìn ìjàlùbábà òye yóò bọ̀ ara yóò fẹ̀ nítumẹ̀ yóò fẹ̀ tó bá ti fẹ̀ àwọn egun ara ò ní sí kíní kò ní yọ ọ́ta lẹ́yìn náà jàlùbábà ńlá yẹkún náà jàlùbábù náà sòzé náà kò jẹ́ pé aṣọ tá a fẹ́ náà jàlùbábù ọwá jẹ́ aṣọ design èyàn tó stóòdì sára aṣọ wọ́n fi rán jẹ̀lìbáàbù ẹlòmíràn rán jẹ̀lìbáàbù pẹ̀lú àwọn multicolor material kọ́lọ̀ mẹ́ta mẹ́rin ọlọ́run fún jẹ̀lìbáàbù ìtànẹ́bì kọ́yìn torí pé tí kọ́lọ̀ bá ti ju méjì lọ lára obìnrin yóò mọ̀ beautify yóò beautify nídìí bẹ́ẹ̀ ló ti jẹ́ pé jẹ̀lìbáàbù gbọ́dọ̀ ní sáyẹnsáyẹn ẹ̀hẹ̀ ká máa àdánwò pọ̀ lérí lẹ̀ jẹ̀lbáàbù ká tó máa kó tó máa ní design lọ́wọ́ kọ́ máa ní design ní létí àwọn àpé aṣọ náà wọ́n wọ̀ yẹn jẹ̀lbáàbù kọ́ yẹn jẹ̀mọ́ ọjà lè bẹ̀rù ọlọ́run Allah lẹ́yìn náà iná àwọn òfin jẹ̀lbáàbù òun náà ni pé kọ́mọ jọ aṣọ àwọn ọkùnrin kọ́mọ jọ aṣọ ọkùnrin àwọn obìnrin wọ jàlábí ọkùnrin lẹ́yìn wọ́n làwọn jẹ̀lbáàbù pé eléyìí náà sá ti balẹ̀ ọsá síìkì àmọ́ aṣọ ọkùnrin ni anábàá máa sọ́sọ́nà ó ní òun ṣépè wọ́n lá nábì ṣépè lè lánà rọ̀súlù àrọ́jùlá yẹlìbàṣù lébìsàtà almari ata tẹ́lìbàṣù lébìsàtà rọ́jùlì obìnrin tí máa wọ́sọ ọkùnrin anábì ṣépè lè bẹ́ẹ̀ ni ọkùnrin tó náà máa wọ́sọ obìnrin ká máa wọ jàlábíà ọkùnrin yẹn ó wà nínú ìtí máa ń fa ègún léèyàn lérí nígbà sọ tiẹ̀ wà ń lẹ́tọ̀ wá lè ra sọ jàlábíà ọkùnrin ẹ má lọ sàlátù mọ́ òun pé ìmọ̀ sọ fún yín kó jòkó lé kọ́ ọmọ gbọ́ ibi tírì wà sí àwọn àfà ó sì pè rẹ ikọ̀ ọmọ káàkiri lọ ẹ̀rùn jàlàbíà Dubai jàlàbíà lòkù Saudi ogbè ọwọ́n bẹ̀ tán tẹ́rà lẹ́kọ̀ọ́ obìnrin yóò sì fọ́ jàlàbíà ọkùnrin sọ́rùn wọ́n lànà bìí ti ṣépele ẹni wọ́n ṣépele sádùá rẹ̀ ọgbà ọlọ́mọsà sọ àmì aburú bẹ́ẹ̀ jàlàbíà bọ̀ gbọ́dọ̀ jẹ́ aṣọ tí wọ́n fi pẹ̀fọ́mù sí jẹ̀lbá bá dáa tọ́ da àmọ́ wá rí pé pẹ̀fúmù wà ń bẹ̀ ọgbọ́dọ̀ wọ́ jáde mọ́ ọlọ́lẹ̀ fọ́ọ̀lì ànábì lóbìnrin tọ́ba wọṣọ tí pẹ̀fúmù bá ń bẹ lára aṣọ yẹn tọ́ba ìwọ́ jáde wọ́n máa kọrúkọ rẹ̀ sínú àwọn alágbèrè torí pé òórùn yẹn máa fa àwọn ọkùnrin ọ̀n lọ tẹ́lẹ̀ gan àwọn ọkùnrin yọ owó ká tó wá pé ó tó wá fi òórùn sára ọba ti kọjá báyìí wọ́n mọ̀ pé ẹnìkan nílọ yẹn obìnrin ọgbọ́dọ̀ mọ́ lo sí ti máa ń jáde bọ̀tẹ́ ó lè lè nínú yàrá rẹ̀ láàrin wọn àtọkọ ẹ̀ tọ́bá sì lò tán pẹ̀lú ọkọ rẹ̀ wọ́n bá ní afẹ́ jáde ó lò tán báyìí wọ́n ní ah, ọ̀yá wá jáde lọ àwọn afá ní kó lè bọ́ sílé ìwẹ̀ kó wẹ̀ kí òórùn yẹn fi ṣe kíni kó fi kó lára rẹ̀ kọ́lọ̀ ni pé kò gbọ́dọ̀ jẹ́ aṣọ àwọn kèfèrí ẹni wọ sùtánà ń sìn ẹgbẹ́ bìdàlì bábà ni nígbò tí jọ aṣọ àwọn sí èsì aṣọ àwọn sẹ̀lẹ́nì òfin kan ti jábọ́ lẹ́nu kò jẹ́ jàlùbáàbù tọ́lọ́mù mọ́ kò jẹ́ jàlùbáàbù tọ́lọ́mù bá mọ́ níparí òun náà ni pé kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tó wọ́n débi pé wọ́n máa pé ha ẹ̀rọ aṣọ tó wọ́n yẹn ọ̀pá kan thirty thousand wọ́n tà ọ̀pá méjì ọ̀pá mẹ́rin lólò yẹn one twenty thousand aṣọ tó jẹ́ pé ọwọ́n débi pé àwọn yọ́mọ ní hey hey tí wọ́n máa wò lẹ́mẹ̀wá jàlùbáàbù sì ni àfẹ́kọ́ invite ojú ni nídìí bẹ́ẹ̀ gbogbo wa ìdákùn tó tọ́lọ́wọ́n bá wa ẹ̀jẹ̀ amọ̀ lófin ọlọ́wọ́n máa pààyàn lé àwọn màláíkà ọmọ pààyàn lé àwọn ẹni èṣù gan wọ́n máa sá fún yàn tí ìbá ti wà ní jẹ̀lúbáàbù ẹ̀yìn ẹ̀ máa rí wọn ní alájà alájà ẹ̀kọjá nígbà tó lo jẹ̀lúbáàbù àmì ìtọ́bá wọ ṣòkòtò tó fi jọ́mpà lé wọ́n fọwọ́ gbóhun onídẹ́rẹ́fà ọ̀tọ́ ẹ̀mọ́lẹ̀ yìí pé alájà fẹ́ wọlé wọ́n dẹ̀ dúó ẹ̀gbọ́n ọlọ́kọ́kọ́ fẹ́ wọlé wọ́n gbé ẹ̀gbọ́n wọ́n jù sinimá tó oye àbúrò tó lè jẹ̀lú báwò dẹ́rẹ́fà wọn àmì kọ̀ǹdọ́kítọ̀ wọn sọ fún dẹ́rẹ́fà pé kọ́tẹ̀ ẹ̀mọ́lẹ̀ pé alájà fẹ́ sí kíni wọ́n fẹ́ wọlé mọ́tò wá dúó ni wọ́n yìnyín bọ̀ ọwá wọlé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọwá jòkó pẹ̀lẹ́pẹ̀lẹ́ ta ni wọ́n pálí ta ni wọ́n kàlábùkù jà wọn ọlọ́wọ́n bá aláàní àbúrò ní sẹ́yìn tẹ́wàá wọ jẹ̀lú báwò nídìí bẹ́ẹ̀ mẹ́yìn bá ti ń gbọ́ nǹkan mi lẹ́yìn yìí tẹ́mi sọ yìí onítọ̀hún ẹ̀sùn ti dàrú mọ́ lọ́wọ́ ni o ẹ̀lẹ́ bẹ̀rù ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run bá aláàtí fún wa ní oríire orílẹ̀ islam islam wa kọ́ lọ́mọdé ọba jẹ́ jalibaba náà ọlọ́mọsàjọ́ ọ̀rọ̀ àwọn ìyàwó wa lọ́rùn ọlọ́mọsàjọ́ ọ̀rọ̀ àwọn ọmọ wa lọ́rùn ọlọ́mọsàjọ́ ọ̀rọ̀ àwọn ìyá wa lọ́rùn àwọn náà máa sọ fáwọn ìyá wa kí wọ́n máa lò ó àwọn ìyá tó ti bí wa pé màmá ẹ máa lo jalibaba o ó lè yàtọ̀ sẹ́sìn táwọn ń bá bọ̀ tẹ́lẹ̀ àmọ́ ń gbà mo ti máa yàtàdé ṣe wáyé ìkọ̀sọ́rọ̀ mọ́ àwọn yẹn ń da ó bòdodo lu ifá nítorí kílà ní ẹ̀sùn wọ́n sì dáwọ́ bọ̀ wọ́n ní ẹ̀fẹ́lẹ́ ilẹ̀ ẹ̀fẹ́lẹ́ ilẹ̀ kò tí kàn yìí èwo lọ́wọ́ kàn ẹ́ abẹ́lẹ́ ọ̀kọ́lọ́ sí wa lórí rẹ̀ subhanaka allahumma wa bihamdika astaghfirullah wa atubu ilayk fastaghfirullah innahu huwal